السلام عليكم ورحمة الله وبركاته صيام رمضان ولا قسنو kama tètè sínú ní kété tóòrùn bá ti wọ̀ okù kásákèsì oúnjẹ tá a fẹ́ jẹ ní sáàrì àbí nígbà oúnjẹ yìí bá gbóná anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti máa fi oúnjẹ tó gbóná látẹ́gùn pẹ̀lẹ́nu wa nínú kata anabi kọ̀ fún wa nìyẹn ẹ gbọ́dọ̀ máa fẹnu yín fẹ́ oúnjẹ tó gbóná tó bá jẹ́ pé oúnjẹ bá gbóná tó sì máa pé kò lè rọ̀ ọ́ láti jẹ ní gbígbóná ìsìláàmù fẹ́ kó ṣe sùúrù fún títí tí fi tutù àìwá kò lè ṣe sùúrù kò sí nǹkan tó burú kó wá bẹ̀bẹ̀ kó fa bẹ̀bẹ̀ fẹ́ tó ń jẹ yóò fi tutù ṣùgbọ́n ò gbọ́dọ̀ fẹ́nu rẹ fẹ́ bẹ́ẹ̀ nǹkan jíjẹ ni tàbí nǹkan mímu bíi tíì tàbí tó jọ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ fẹ́nu fẹ́ ṣùgbọ́n kò tako fi ṣẹ̀ríyà kó fa bẹ̀bẹ̀ fẹ́ nígbà tá a bá fẹ́ sínú a rí i pé tí ọmọ wù á jẹ jù òun náà nìkan tó bá tutù ìjọ máa wọ amójú òun náà nìkan tó bá tutù àwọn oníwádìí nípa ètò àlàáfíà ọmọnìyàn ẹjẹ àwọn dókítà ìwádìí ìjìnlẹ̀ fi hàn ipò dáa púpọ̀ lẹ́ni tó bá ń ṣe sùyàm kó má fi nǹkan tútù sínú èèyàn gbọ́dọ̀ fi nǹkan tó tútù sínú ó léwu púpọ̀ fún àlàáfíà ó máa ń kó bá àlàáfíà èèyàn débi pé ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe bẹ́ẹ̀ lè hàn wọ́n lè mà torí ẹ̀ tó bá ṣeéṣe ká jìnnà sí omi tútù lásìkò ìgbà tá à ń sinu bàbá lè rómi tọ́ lọ́wọ́rọ́ tó jẹ́ pé ńlá mu dípò ká mu omi tútù yóò ti dáa púpọ̀ jù. ìwọ́n ti rí fún àtúnṣe àmú lásán nínú gbogbo ìgbésí ayé wa wọ́n ní ká jìnnà sí mímọ́ mú nǹkan tó tutù nítorí pé máa ń fa àkóbá fún àlàáfíà yẹn ó máa ń mú káwọn kankan nínú èèyàn kọ́ mọ̀ ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ má kálàáfíà wọn má bàa di fíafíà nǹkan tí ń wù wáyìn tó ṣe pé ọ̀nà fún wa ń ṣe tòlótòló fún pé dàálù dàálù àfi ká sọ́ra fún torí kálàáfíà wa kó lè bàa tọ́jọ́ olú ẹlẹ́dàá kó tó gbogbo wa àárẹ̀ ó kéré ní àgó tóbi olúwa má fi fún wa àwọn ẹni tádàá olú rẹ ti bá abẹ́ Allah kọ́dà kókó fún alálàáfíà. الولد وقصان الجبوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أن أستغفرك عليه وأطوه عليك من يعني جو بات دانيا nígbà tí ó fẹ́ sùn lálẹ́ yìí sáré pé nígbà tí ó jí sáàrì ló tó rántí pọ̀ wọn dàníyà ó dàníyà lẹ́ẹ̀kan náà pípọ̀ ń dàníyà láti ṣe sùyàmù tòní tóró ti dòní ó ń dàníyà láti ṣe sùyàmù tòní olùwàkọ́gbà lẹ́sìn lọ́dọ̀ òun. lẹ́yìn náà ni tá a bá fẹ́ jẹ sàárì yẹn ó dá a ká tún ní láníyàn pé ìwọ olú ẹlẹ́dàá mi mo fẹ́ jẹ sàárì yìí sára mi ó lè bá a mókun láti fi jọ́sìn fún wa Allah èèyàn tún gba aládé lẹ́yìn lọ́tọ̀ olùwàkọ́kọ́ àmàṣe.